songs.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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وكونوا مع التوابين واعلموا أن للحربة قواعدا أولا يفرح الله بتوبة عبده إذا تاب قال رسول الله صلى الله عليه وسلم لله أشد فرحا بتوبة عبده إذا تاب من أحدكم أقل راحلته بالصلاة وعليها طعامه وشرابه حتى إذا أيقظ منها نام تحت ظل الشجرة ينتهي الموت فبينما هو كذلك إذا بخطام ناقته عند رأسه فأمسك بخطامها وقال من شدة كرمه اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة كرمه ثانيا تكفير السيئات ودخول الجنة بقوله سبحانه وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار إذا إن الله سبحانه وتعالى يكفر سيئات صاحبي الأسلام وما أعظمها من ثمرة قال سبحانه وتعالى الذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك فيقع عذابا يضاعف له العذاب يوم القيامة يأخذ الكتاب هذا آية. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاته حسنات وكان الله غفورا رحيما وعلم أن التوبة لا تقبل من العبد إلا إذا كانت نصوحا ولا تكون توبة نصوحا إلا إذا ندم العبد على كل ذنوب ندما شديدا وأقلع عنها اقلاعا تاما عندما من قلبه حبا ولا يعود إليها إذا كان التوبة على هذا الوقت إنما توبة نصوحا ذلك تقول مقبولة إذا كان الذنوب تتعلق بحقوق الأمين فلا بد مع ما سبق إبهام الآخر على وهو المكلف منها أو طلب الحق يجب عليها أتعرف ولعبة يكون إشياء ọ̀rẹ́ àjẹjẹ tó ọlọ́run ọba وفاء محمد صلى الله عليه وسلم kókòkókò wa lónìí ìran mùsùlùmí yóò máa dá lórí àwọn aburú àìmọ̀gbà abẹ́wà ti ní ẹ̀fọn. Gbogbo àti pé a tún bá ìlú ẹ̀sẹ̀ wa ẹ̀kọ́ta púpọ̀. A sọ pé ọ̀ràn yẹn ni fún wa ká tún bá ìlú ẹ̀sẹ̀ tó parí lẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọba láàánú ni wọn tí a rọra ti tóbi pọ̀ látara àánú rẹ̀ ó wá fi àwọn àǹfààní tó pọ̀ sí ilé ìtura ìgbésẹ̀ rẹ̀. bí ìwà ṣe ọlọ́run bá tí túbá ọlọ́run àjẹ́ o àwọn tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run wá fẹ́ ká ẹ̀ka túbá wà fún àwọn ọ̀kàlẹ́sì àwọn ọ̀kàlẹ́sì ti àwọn àwọn olójúwàdà láti túbà lọ. bọ́lá wọn bá wà bí àwọn àǹfààní yìí sí bàbá túbá ẹ̀yìn òòrùn bá wọn bá gbọ́ ọmọ wọn kò sì kí ìdí ọlọ́wọ́n bá rẹ̀ kò dé ibù ọlọ́wọ́n bá lọ́wọ́ ọ̀fọ́ ìwọ̀n ọba tí wọ́n fi oníjẹ̀ dání ìrẹ́ sì kòrò tó ti fẹ́ yàn kó máa wá rí bẹ́ẹ̀. nínú ọ̀nà àǹfààní tó ń bẹ bí kéèyàn kò tó bá rí rẹ̀ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ yẹ́pọ̀ bọ́ yẹ́pọ̀ bọ́ ìwọ ìfàdùn ọ̀tàrà ìgbó gbàdùn náà. kí ìbá tẹ náà ọ̀rọ̀ tẹ́ ìbá tẹ̀ náà sí ìwọ́n àlùkò àti àbí tọ́lọ́ wọn bá pààyàn láti ẹgbẹ́ ìfẹ́ yẹn máa ṣe bẹ́ẹ̀ yóò ṣe èyí wá ronú kí wàá dà olùdókòwò lọ sí àkùbọ̀ ọgbà náà lọ. àmì àmì ṣe lọ́wọ́ ọ̀bọ̀ àmì ọ̀sẹ̀lẹ̀ ló dá pé bẹ́ẹ̀ bá ti ní tí bá ti gbẹ́wò tó ṣe báyìí ìtọ́lọ́ wọn bá ní kó má ṣe ní ṣe kó wá lóhùn ṣe má gbogbo ẹ̀ tọ́kọ̀ tó bá inú ọlọ́wọ́ á tó ànábì kò mọ bó ṣe ṣàlàyé inú dúdú yìí tó bu ayé wa tó wá tó wọlé báyìí pé ànábì sallallahu alaihi wasallam láàyè aṣáájú ọ̀há ìtawọ́ bá ti àpè. ànábì sallallahu alaihi wasallam kó lè dé yẹn bá tó bá ń bí ẹsẹ̀ inú ọlọ́run ọba máa ń sùn sínú ẹni bẹ́ẹ̀ gan. inú ọlọ́run ọba ó sùn sí púpọ̀ bí inú ẹnì kọ̀ọ̀kan yóò ṣe dùn wọn nígbà tí wọ́n ń ṣe ìrìn àjò ní ilẹ̀ òkú ní nàìjíríà. gbogbo tí ó jẹ́ bẹ́lẹ́ ní nǹkan ọ̀gbọ́n rẹ̀ gbogbo tí ó mú ẹni nǹkan ọ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ ó sì lọ wá ní wọn sì ni òun àgbèrò ọ̀fẹ́ ẹ̀fẹ́ ìgbà tí ẹ jí nǹkan ọ̀gbọ́n rẹ̀ wá rí wọn ìgbà tó ṣe lọ mọ́ ẹ̀yìn sí padà. gbogbo tí ó jẹ gbogbo tí ó mu ilé ẹsẹ̀ rẹ̀ lọ́wọ́ èyí nǹkan ọ̀gbìn rẹ̀ lọ́wọ́ ilé òkú láti pé kò sí nàkàn kò sí tàmà tó pé bá lọ wájú yóò lè so kò sí nàkàn tó pé tó bá lọ wájú òwò lórí bẹ́ẹ̀ náà lẹ́yìn kò sí tó wá rò pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ kò fi sí tó wà yìí tó bá lọ náà ikú yóò padà bẹ̀ lọ́wọ́ tó o sì lọ padà sẹ́yìn náà ikú yóò padà bẹ̀ lọ́wọ́ nígbà tó o tó wọ́n jẹ tó o fi tó wọ́n mọ̀. Wẹ́ẹ̀ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mọ̀ọ́sì àlẹ́bí kò sí nǹkan tí ó ti gbé lọ ìdílé ìdílé ti kú ebi pa àwọn ebi tó wà pa ẹ̀yà ẹgbẹ́ ẹ̀rọ ìgbàlọ́rùn ebi yóò pa ògbẹ́ ògbẹ́ ìpàyẹ̀ kékeré sí yẹn ó wá sùn màtó ló dé lọ́ba tají ó bá rí nǹkan ọ̀kun rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ara rẹ̀ báyìí ó sáré wo ní ẹ̀ kókó jẹ bẹ́ẹ̀ kókó bẹ́ẹ̀ kí ni lẹ́sìn lọ́wọ́ ìlú wa Allahumma anta abdi ana rabbuk ìlú wa ló lè fi ó sì sọ ó sì sọ̀rọ̀ fìdí yẹn àá Allahumma ìwọ́lọ́wọ́ bá Allah anta abdi mo ṣẹ̀ṣẹ̀ gbà pé lónìí ìwọ́tẹ̀lẹ́rù mi wọ́n á lọ́wọ́ kù ìdí lọ bá ẹ tó gbọ́dọ̀ bá ti tẹ̀sí ìlú bàbọ̀ Ànábì sallallahu alaihi wasallam akọ̀ha iṣẹ́ ìjọba ìfọ́ọ̀mù ìgbìyànjú Ànábì yìí ṣe àṣìṣe pọ̀ nítorí bí wọ́n ṣe lòdó.

ó ní bí arákùnrin ti kú kó bẹ́ẹ̀ bá kú bá fi ẹsẹ̀ rẹ̀ inú ọmọ ọmọ tó ṣe tó ń bẹ̀ ọ́. Ìlú ìdájọ́ sọ̀rọ̀ bá wà lọ sẹ́lẹ̀ tó fi lé bẹ́ẹ̀ rẹ̀ tó bá ti tú bá inú ọ̀dọ́. Mo ló dé bí wàá tú bá bí ẹsẹ̀. Ó lè ṣe sábà bíi kí ọmọ ọ̀gá àdúrà yẹ̀. Ní wọn ló dé tẹ̀lé. Èyí tí wọ́n náà ń ṣe lọ́dún tó dáa nílẹ̀ èyí tó ní ọ ṣe tọ́ọ̀tù tó dá ẹni tó ta tó wà níṣẹ́ òun náà tó bá máa ṣe o nínú ọlọ́ ìgbà kò sí ọ wọn àwọn ẹgbẹ́ wa tó ló sí wá tó sí ọlọ́run wọn ká àwọn ẹ̀yìn ká jẹ náà. ẹni kejì nínú àwọn àǹfààní bẹ́ẹ̀ pé èèyàn tó bá lè ṣe rẹ̀ kẹ̀kẹ́ òsè ní ha. ọlọ́run ọba yóò pa àwọn ẹ̀ṣẹ̀ èèyàn ló ti kéde ìlú náà parí. yẹn ní ẹ̀ṣẹ̀ tó ń ṣe ń gángan tọ́wọ́ ti túbọ̀ bẹ́ẹ̀ ọlọ́run parẹ́ mọ́ àti ẹ̀ṣẹ̀ tó ń sọ pé àtà if ní ẹ̀dán kàmẹ́ ládàbàdà ẹni bá ti túbọ̀ bí ẹ̀ṣẹ̀ bí ẹni tó lẹ́ṣẹ̀ máa ní ọtí ẹ̀sìn lẹ́kọ̀ọ́ náà ọtí ẹ̀sìn lẹ́kọ̀ọ́ ní ọdún sẹ́yìn àwọn ẹni ọtí bá wọn ọmọ arúgbó ọlọ́run ní oṣù bẹ́ẹ̀ ọba ṣùgbọ́n ìyàwó tí wọ́n sẹ́yìn lọ ṣètì òdòdó ṣètì ha àwọn ètò sẹ́yìn náà lọ fún bára rẹ ọlọ́run àpàṣẹ rẹ kò ní sí nínú àkọọ́lẹ̀ tó ti tẹ̀ ẹ́ láyé wọ́n ti gbàgbé ìyá wọn kò ní sínú àkọọ́lẹ̀ pé ní tẹ́tù báyìí ọ̀rọ̀ sì dì náà tẹ́tù báyìí ó àgbẹ̀rẹ̀ kò ní kò sínú tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ lọ́kọ̀ sí yíyọ́ sí yìí pé wọ́n ti máa mú bẹ́ẹ̀. jọ̀mọ́ òun ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa já pọ̀nà lọ́wọ́ wọn tó so jẹ̀. àlẹ́sọ̀ ọlọ́run aléwọ̀ sẹ́mìnà kí ń sọ kí ń sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fáwọn ọjọ́ tó ń tẹ̀ fáwọn afárá tó dé wọ́n lé ní ẹsẹ̀ gan ẹsẹ̀ tó ṣẹ́ ìrẹ̀ tó tó lágbára bẹ́ẹ̀ ẹsẹ̀ tó ń kẹ́yà nínú ẹsẹ̀ tó ń kẹ́yà gbára tó yẹ wọ́n á fa ìrẹ̀ ẹ̀ ọgọ́rùn-ún ninety nine ló ta tó pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀rú ọ̀pá ẹ̀rú pa àwọn ọmọ ẹgbẹ́ ó máa pa ẹ̀rọ àti ẹ̀rú mẹ́fà lè dá ó máa tọ́ka rẹ̀ sí ojú bá dé ojú náà ó wá tọ́ka rẹ̀ sọ́dọ̀ ẹ̀yẹ sí ọ náà. ẹ sọ bí àgọ́ mẹ́ láàrin onímọ̀ àtẹ́lẹ́sì nígbà wo ló di àgọ́ mẹ́fà nù yóò fẹ́lẹ́sì ó dàfà lọ́nà ọkùnrin tó jẹ́lẹ́sì ọkùnrin tó jẹ́ mẹ́rin ẹni tó nínú ìmọ̀ ẹ̀sìn ló fi lọ sọ àmẹ́ni tí ò ní mọ̀ ló fi lọ sẹ̀sìn lọ́nà ní wá ìṣẹ́kù bá wọn gẹ̀ẹ́sì òní bí dàbí pọ̀ kọ́ ọba ẹni yẹn ẹni yẹn lọ́dọ́ tó sọ ọkọ̀ yẹn lẹ́yìn tí wọ́n fi jọ ọkọ̀ ọkọ̀ ni ọkọ̀ ní rárá òní láti kò ṣe ọlọ́pàá ní oríṣi ọ̀ ìyẹn ọgọ́rùn-ún ní ẹ̀rọ ọba ìwà bá ọ̀pọ̀ kọ́bẹ̀kọ́bẹ̀ náà lọ́nà èyí ẹni tí wọ́n pa bí kí wọ́n pa kó jọ rẹ́ẹ̀dì kí wọ́n ti kí àlẹ́ lẹ́rí olùdókè tó ẹ sọ ọ̀fọ̀ ẹ sì bá tó ọ̀fẹ́ ẹ̀sì ní tó ọ̀fọ̀ sọ ọ̀ nínú tó bá ń lọ bá lọ rọ́ọ̀kì ó lè ti ẹni tó wá béèrè béèrè lọ́rẹ́ tájú táyì tó kí ní ìjẹsẹ̀ rẹ̀ ẹni sọ ìjọ lọ sí ẹ̀sìn ẹ̀wọ̀n ẹ̀sì tó wá pè jàpọ̀ mi wá pa ẹ̀yẹ gẹ́gẹ́ ó pa ẹ̀yẹ yẹn fún ajé ọgọ́rùn tó ti gbogbo di ẹ̀. Ẹ̀fẹ̀ láyé yí o, wọ́n fẹ́ kó àwọn ọ̀gbìn di ẹ̀ fún ẹ̀. Àwọn tó ṣe àwùjọ tó wà nínú ọ̀dà máa ń lò ní báyìí, ọ̀rọ̀ ẹlẹ́sìn náà bá bẹ̀. Ibẹ̀ ni lọ ikú wá délẹ̀, ikú tí wà bẹ̀. Ìlú ẹ̀ tó bá jẹ náà, ọgọ́rùn-ún yẹn kú tí wá dé bá. Àmọ́ ọmọ ọba náà lọ rẹ̀ pé àtàhí ìlẹ̀ dẹ́bì kàlọ́ àwọn mọ̀láìkà lẹ́nu ọdún ní yanjú ọ̀tọ̀lá wọn ìyanrí ọ̀tọ̀lá wọn àbí ìlú apá nínú èkó rẹ̀ ó lọ́wọ́ ẹ̀ka sí ọlọ́wọ́ ọlọ́wọ́ lápapọ̀ wá bí wọ́n parí ẹ̀ lọ́wọ́. òun wá ní ẹwọ́ bíi ń lọ ìlú àwọn ẹni rẹ ẹwọ́ bíi ń bọ̀ ìlú àwọn èèyàn gúnú bá súnmọ́ ní méjèèjì àtàwọn èèyàn rẹ̀ ó sì dá gbogbo òru ó wà wábi àti ìdílé ọlọ́wọ́ apá ilẹ̀ kó para sẹ́ kó sún síwájú sílùú àwọn ẹni rẹ̀ wọ́n sún síbẹ̀ àwọn mọ̀láìkà kan gbé ẹni wá gbé lọ wá lọ́wọ́ àti security mo bá ti tú bá bí ẹsẹ̀ ẹsẹ̀ yẹn ti kú nínú àkọọ́lẹ̀ náà kọ́kọ́ mi. wọ́n tó kọ́lé jẹ́nà bákan náà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta ni pé ó lè ṣe sábà tó bu àjọ náà wá. ilé ìwé pàṣẹ ọ̀gá àti ilé ayọ̀ ẹ̀dínlẹ̀ àgbẹ̀rún tó fi sọ fún ẹ̀kọ́ ọ̀gá náà sọ̀rọ̀. ẹ tú bá bí ẹsẹ̀ yín o tú bá tẹ́yẹ àwọn àbáwọn ẹ̀kọ́ máa jẹ́ tó bá bọ́ tọ́wọ́ sáyẹ́tọ̀ súnà tuntun bá tó kú bá tó lọ rẹ tó ẹ̀mí àti ẹ òun ni tíba tó mọ kanga pọ̀lú bá bẹ̀rẹ̀ mọ́ olùwà ni tí a bá ṣe bẹ́ẹ̀ àkàrà gbogbo àyè ìgbàgbọ́ àwọn gbogbo ṣèjì bàjẹ́ ọlọ́run ọba yóò sàbí ó pa àwọn ẹ̀ṣẹ̀ yẹn yóò fún mi wọ́n yóò yẹ fún ọkùnrin wọ́n yóò fi lọ fún ọjà náà sí ló tún wá pé sínú ọgbà àdìjẹ́ náà gbà ìfọ̀rọ̀ ẹ̀gẹ̀rí ìṣàkìhá jẹ́ ọjọ́ pé àwọn akéwọ́n oríṣiríṣi lẹ́sẹ̀ ara ẹ̀ fún ilé yìí kálukú fi ojú àlà tó kù sí ìgbà náà àǹfààní wọ̀nyí. àbẹ̀rẹ̀wà ìjọba kọ́sà tí wọ́n lè fún ìlú tó tó bá àgbáyé lọ́wọ́ láti bá wa fún ọmọ wa láti bá wa láti bá wa láti bá wa. kí ọlọ́run orí agẹgẹ bẹ́ẹ̀ ọmọba wúsẹ́lá muhammadu sallallahu alaihi wasallam yìí sàǹsàlà ìfún wa òun náà ní àwọn àǹfààní tí ń bẹ nìbọ àkójì ìtura mẹsẹ̀ nínú rẹ̀ òun náà ní Allah subhanahu wa ta'ala ìbá ìrọ̀sẹ̀ ayé sèyíyáàtì àtàkì ẹgbà ẹgbà túbà bí ẹsẹ àwọn ẹsẹ tó túbà bẹ́ẹ̀ wọn máa fọ ló máa fọ dáadáa àwọn ẹsẹ àti rẹ wọn ló máa sọ dáadáa nígbà pé òkúta tó sọ lóró ìyẹn tó ṣe ẹ tó gbẹ́sẹ̀ mẹ́rin máa túbà. omi tó dà ní ọgbọ́n ẹ̀kọ́ apá ọlọ́run á sọ àwọn nǹkan ẹ̀jẹ̀ san fún un. lẹ́yìn ìgbà tí wọ́n parẹ́ dọ́gbọ́n ó tún wáá gbẹ̀rẹ̀ yìí fún àwọn ọ̀pọ̀ rí dáadáa sọ dáadáa fún dáadáa. èrè ń bẹ ní òótọ́ mi àmẹ́sẹ̀ máa ń tó ọmọ ẹ̀jẹ̀ yẹn níbi ìpínlẹ̀. ọlọ́ba sọ àwọn ọ̀rẹ́ kéré ọ̀dẹ̀yìn náà láyé ìdúró lọ́dọ̀ àmọ́ ìlà ẹ̀ وما يقتلون النفس التي حرم الله إلا بالحق kò sì pa ẹ̀yìn kò pa ẹ̀yìn láti kan fọwọ́ bá ṣe léwọ̀ àgbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ̀ láyé sí lóòrùn kò ṣe sí náà àwọn ìwé ìdáyé lábára náà ṣéèkì bẹ́ẹ̀ ni pípànìyàn àti bẹ́ẹ̀sì olúwa ni wọ́n bẹ́ẹ̀ yẹ pàdé àyè bí ẹ bá ṣe kátà sọ̀tà rẹ̀ yìí ó ti ṣe bọ́ ó sì sì náà ó kó pààyàn ọmọ àlẹ́ ìdálọ́kọ̀ àdáàbẹ̀ yóò pàdé ẹsẹ̀ ọ̀nà yóò pàdé ẹsẹ̀ rẹ̀. ìjọba fúnlẹ́mù àdáàb lọ́wọ́ kẹyàmà olùwà ní àwa ṣe ìyá rẹ̀ ní àdìpẹ̀lẹ́ fún ọmọ wọn tó ọmọ ìyá rẹ̀ ni ọ̀yá gbọdọ̀ fi yí àdá. ọmọ wa ní yóò àkókò àwọn náà lè fún jáde bẹ́ẹ̀ máa rà á fún wa yẹ kẹrẹ ọ̀nà olùwà ní àmọ́ ìlà ọ̀ntà àyàfi ẹni tó bá tú bá nu wọn àbáyọ tó tú bá nu wọn dé wàhálà wàhálà sọ̀rọ̀ ẹ̀hà ó tún wá ṣiṣẹ́ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀hà ṣiṣẹ́ dáadáa lẹ́yìn rẹ̀ fáwọn ìlànà àwọn ọmọ lọ sí báyìí ìbádẹ́wò bọ́ọ̀lù sẹ̀yìn káàkiri àṣàlẹ̀ àwọn àṣìṣe wọn ọlọ́run tó dáadáa fún wọn wọ̀kẹ́rù ọlọ́run kò fún wọn wọ́n hímà dájọ́ ọlọ́run bá lápò orí ti yóò ìsìnkẹyìn ìlé ń bẹ́ẹ̀ tó tó òwúrọ̀ kò sí èrè ilé wọn tó àjọ wá rí bẹ́ẹ̀ irú bọ́tọ̀lọ̀ wọn rí lọ́dún mi àti ẹ̀ ọ̀rọ̀ àti àjọsọ ọ̀rọ̀ àti àjọsọ tó bá tó má ìgbà wọn tó bọ̀ wá tó má àwọn ọ̀rẹ́ bọ̀ rí bẹ́ẹ̀ tuntun bá wà wọlé jẹ́ tó bá tó má àgbẹ̀bẹ̀ tó ṣe tẹ̀yẹ ó kà wọn lórí ẹ̀ wọ́n lè jẹ́ tó ń sọ̀tọ̀ sí i wọ́n sì ìyẹn ṣe tí ìlà ìka ọ̀rọ̀ yẹ ìlú ẹ̀dá sásàfilà sàfilà olùjẹ́ kí tó fi lágbára wọ tẹ́lẹ̀ tó ṣe fídíà tó bá ó jẹ́ fídíà òní káwọn ọ̀rọ̀ fídíà ọ̀rọ̀ ayé sàrẹ̀ kan lójú ìyẹn sọ lójú lọ́dún káwọn ọ̀rọ̀ lójú báyà káwọn ọ̀rọ̀ bí òde tàbí immediately no two years lẹ́yìn. lọ́kọ́yà bàbá tún bá wọn lè tó dára lọ́la bẹ́ẹ̀ kọ́ ìwà kékeré sí i tán a ah, ṣe kókó rẹ̀ tí wàá fi fún wọn kan rẹ̀ láyéláyé òun ẹnu tó kú tó tẹ̀lé òun kò ní máa tẹ̀. àwọn wàá fi fún fún àwọn kan tá a tẹ̀lé o. ẹ wá àwọn dúdú bá ta sọ yìí méjì ló pín sí o ẹ̀sẹ̀ tá a máa ń sẹ̀ méjì làwọn náà pín àwọn ẹ̀ṣẹ̀ fáyẹ́fẹ́ àti ọlọ́run dàbẹ́ láti bá tó adéyà yọ wọn kojú wa. àmì ẹ̀ṣẹ̀ tó yẹ kí ọmọ yẹn lásẹ̀ bàbá padé yà yọ wọn kojú wa o. bàbá padé yà yìí ẹ̀ṣẹ̀ tá a ṣe ọmọ ẹ̀dẹ́ nìyẹn ọmọ wọn kò ní kó ní kó wa. àti tí bí ọ̀nà tá a gbà sẹ́ni oúnjẹ kálọ̀ yẹn bẹ́ẹ̀. ọ̀nà tá a gbìyànjú ẹ̀rẹ́ tàbí ẹ̀kọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ fáìtì owó wọ́n tọ́ sí àjọ rẹ́kúbá wọ́n ń gbọ́ bàtọ́ rẹ́kúbá wọ́n bá pẹ̀ ní ẹ̀mí kan kan regret ní bọ́ọ̀lù jalè kan kábàámọ̀ kan tó láti ìjalè má tó lọ ọ̀sọ̀ fún ọ̀tà rẹ ọ̀sọ̀ fún owó láyéláyé rẹ̀ nípa àdúrà mọ́ àwọn ọ̀tọ̀ ti lọ ọwọ́ àtàbàtàn àpò ìlú ọ̀tọ̀ àwọn ọ̀tọ̀ ti jalè ọ̀tọ̀ ti jalè ọba ọ̀tọ̀ ti jẹ̀ mọ́ ọba ọ̀tọ̀ wọn ṣe àríyá yìí wọ́n fọ́ báwo ẹ̀kún kì í yọ wọ́n àbúrò kì í wọ́n ẹ̀kún jọba ní ọjà gbogbo ọ̀dọ́ tó bá ṣe àkóso ọ̀rẹ́ dé nìyẹn ọ̀rẹ́ tó ara ẹ̀kọ́ tó tẹ̀lé ayọ̀ yóò bá yẹ kí ẹ̀kọ́ kù láyé náà kò ní lọ. Ìgbé kẹ́kẹ́ ó yẹ káwọn fún ìsìlámù àbẹ̀. Ọlọ́run ọ̀rẹ́ tó ìsìlámù àbẹ̀kẹ́ tó tó tẹ̀lé tó wà lẹ́sìn ìṣòro ọ̀rọ̀ káàdé máa yé èyí lára ó sọ ẹbí ẹsẹ̀ tá a ṣe náà lọ bẹ́ẹ̀ ló mọ́ èyí tá a ṣe rẹ̀ tọ́lọ́ pàtàkì àyè gbogbo ìdí ọlọ́run àmọ́ ká ń gbìyànjú ní tètè bíbẹ̀ ìdí jẹ́ ìsìlámù wọ́n fara nìyàn ìsìlámù bẹ́ẹ̀ kọ́ ọba tí a fara nìyàn wọ́n á gbọ́ òun mú níjọ àbíkọ́ débẹ̀ wàhálà ńláńlá ni kò níjọ lẹ́sẹ̀ wọ́n gbọ́ lọ wọ́n bẹ́ẹ̀ lórí ọ̀sẹ̀ kébì ó ṣe wí bóyá owó lè fọ́ ọlọ́run tó tó pàdánù láìpẹ́ náà. wọ́n tó wò mí èmi kàn wá. mo ti tó ti tó ní ìgbàgbọ́ láìpẹ́ fún mi káwọ́ wa ní ọ̀rẹ́ wẹ́ẹ̀dì lọ́wọ́ pa. ẹnu tí wọ́n wọ́n jọ ilé mi. yóò ní sáà ní ìgbà tó wọn bá ti dá ẹgbà pé yóò kú ẹgbà pé yóò kú mi. mo ti kú tó yìí àti sọ̀tọ́ náà ń bèrè àwọn ọmọdé àtẹ̀yìnbó náà lẹ́yìn tó kù. àlejò àtẹ̀dìlúnà wọn ni mọ́fìlìsì sẹ́yìn náà bẹ̀rẹ̀ mọ́fìlìsì. àwọn sábẹ́ ní mọ́fìlìsì ńlọ́wọ́ àlùmọ́fìlìsì fi ìlà. nínú èdè tí wọn tá a gbọ́ ẹgbẹ́ mọ́fìlìsì lè bọ́lá ní àtúndáhùn padà mẹ́ta. wọn lè tẹ́ kò ní owó lọ́wọ́ kò ní lápò kò ní lé kò ní jẹ́ kò ní báńkì tẹ̀. àní kò sí lápò rẹ̀ kò lówó lé kò sì jẹ́ wala kan gbogbo gbàgbọ́ láyé pẹ̀lú sẹ́yìn ọ̀rọ̀ wọn tó fi mú kí n sùn wọn tàbí sọ rẹ pẹ̀lú ìtàn bọ́rí láti fi kò ilẹ̀ àlùkò kí n sùn ní ìgbà tí ẹni jẹ́ kó kí n sùn nínú ìgbà àdábì yẹ kí lọ́pọ̀ ìyáálẹ̀ ọ̀la ìyáálẹ̀ máa gbé ìyáálẹ̀ gbogbo tó ń kó ṣe lérò sókè àwẹ̀ ó gbà zaka ó yọ hajj ó ṣe ikú kan ọ̀pọ̀lọpọ̀ ولكنه قد شتم هذا أمان الناس يقول لا شتم هذا أقول لي أقول لي أرى دولا bí ìbá ti bí ìbá ti gé gbọ́n tó oṣù kẹ̀kẹ́ oṣù ọ̀sìn ní kí ọ̀rọ̀ àtẹ̀lẹ́ kẹ̀ wú. eléyìí ibú ní ọ̀rọ̀ ọdún àkúwà ọkùn tata nà áda. yóò ká ẹ̀rọ ayé ara ẹ̀ ọmọ ẹ̀ wọ́n àkúwà tata nà áda. lọ́jọ́ wọn ní ìlú à. ìkọlù fẹ́ wọn kò ní lè sí àkàlà mẹ́rin hànà ẹ̀rọ ṣe láyé ọdún jẹun lé lọ́nà tí ọ̀dà ọdún smart wọ́n ń bá òyìn lọ ọdún yẹn pé ọba rẹ bẹ́ẹ̀ àkọsílẹ̀ hànà ìtàlẹ́ wọ́n kọ́ dọ̀dọ̀ hànà ó sí námẹ́rẹ́ yìí ẹ̀ máa bí àwọn ẹlẹ́yà sí námẹ́ ẹ̀ máa bí àwọn obìnrin sọ̀kọ́ sí námẹ́ obìnrin dáadáa ìsàlẹ̀ máa dá lórí wọn bọ̀ wá àgbábọ̀ ọ̀rọ̀ sọ ni àjọ ọmọ àgbábọ̀ ọ̀rọ̀ sọ ni wọn á ti gbá ìdí àmà gbogbo ọ̀tọ̀ lọ kí lọ gbé táàrin ọlọ́dà tó dáa ó sì pàtó kí wọn àgbàdo ọ̀dà náà wáyé gbogbo ẹ̀kọ́ ọgbà ọ̀lẹ́kì ìgbẹ́ àlẹ́ ọ̀tọ̀ àti dá ọ̀tọ̀ àgbàwẹ̀ ọ̀gá bọ́nà àwọn àtẹ́dá olùdó máa ṣe sìnà ọ̀ṣẹ̀ sìnà àwọn àtẹ́dá olùdó máa mutí ọ̀mutí àwọn àtẹ́dá àlẹ́ náà gbogbo àwọn tẹ́lẹ̀ ẹ̀sìn ìlú wà lẹ́nu ló pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tó wá fún yìí gbogbo ládàá àwọn tí ń jọ lójú náà ọ̀yà ẹ̀ka fún wọn gbogbo ládàá rẹ̀ ẹ̀ka fún wọn gbogbo ládàá sàká ẹ̀ka fún wọn ti hájú náà ẹ̀ka fún wọn báwo gbogbo àwọn tó sagun fún láyé tí ò sẹ́tù gbogbo náà àwọn tó wá sagun fún wá sẹ́tù yìí wọ́n á lè lọ́wọ́ jẹ́ òun ìlú ti gbogbo àlọ́ mọ́fìlìsì kò sí kankan nù rẹ̀ mọ́ kò sí kankan nù àwẹ̀ rẹ̀ mọ́ kò ní kankan nù sàkà rẹ̀ mọ́ hajj kò sí kankan kò mú sí ẹ̀kú bàbá bẹ́ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ kò jáde ẹ̀kú bàbá bẹ́ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀. ọ̀ya ìmọ̀ àwọn olùsẹ́yìn tó yẹ kó kúrè wọn náà wọn sẹ́sà lẹ́sẹ̀ lọ́nà dáadáa èmi tó mú sí láyé àlàlà kò mú sí ìyàwó mu. wọ́n á kó lára ẹ̀ àwọn oníkan náà ṣe ẹ̀kọ́ làwọn ṣe ti wá ẹ̀kọ́ láti ẹ̀kọ́ sí lọ́rùn ẹ̀kọ́ ìjà fi náà ìfipá sọ sí wọn náà láti gbọ́ sí àwọn ìgbà rẹ̀ àmẹ́lẹ́t ìbánisẹ́pọ̀ sí pàtàkùn ìsáwọn ti kàtó òun àwọn òwò ìtì lónìí ọmọ àwọn ọ̀sán ọmọ sísè ọmọ àwọn èèyàn ọmọ pàrọ̀ ọmọ ẹ̀jẹ̀ ló fi máa dùn. ìwé máa ṣe bẹ́ẹ̀ máa fi láti àwọn ọ̀nà tá a lè fi kú bá ń fi ẹ̀ṣẹ̀ tá a bá ṣe ẹ̀dá máa lè yàn gbogbo ta àtiwájú yìí ọba bàmá ọkọ mẹ́rọ bàṣára ọ̀tẹ́má ọlọ́ọ̀lẹ́ padà níbẹ̀ máa ó wà fún bàbá wọn dáhùn ẹ̀ padà sí ìyàwó ìyàwó tó bá fún ọ̀daràn ara yìí kó lọ sọ yóò ẹ̀dá fún ìyàwó yìí kó lọ sọ yóò kó lọ sọ yóò má débẹ̀ ní àbíkọ́ yanjú ẹ̀ bọ́ọ̀ yanjú ẹ̀ lẹ́yìn ọ̀nà ọjẹ́ ìyá ẹ̀ tó kọ́ sàbòsí ìwọ ìyàwó ìgbà náà tó lọ kọ́ ẹ níbẹ̀ náà àbáko ìdíwọ́ ló sọ ní ọkọ rẹ ti kọ́ lọ sàbòsí pọ̀ fẹ́. ìlà bàbá aláyé fẹ́ lọ fẹ́ sọ̀rọ̀ ọkùnrin ni ìlà sọ̀rọ̀ tí ó sára tó fi. ọ̀pá mẹ́ta lọ́wọ́ ni ìtọ́jú bó ṣe rí ìlà sọ̀rọ̀ ẹ̀tọ́ yín ìlú fún òfin ká lè ká ṣe ká ṣe jàmbá mọ́ ẹ̀. nígbà wọn sáyé ọ̀la ṣẹ́ àwọn àti ẹ̀rọ ìwọ́n rí káyọ̀ táyọ̀ àtọ́wọ́ sáfi dáa wọ́n lè wà àtọ́wọ́ bá fi ẹ̀dá táyọ̀ àtàwọn ẹ̀dá ẹ̀dá ọlọ́run náà ó lè ló kún mi ọwọ́ àti mo pè ọmọ ọjà mo pè so tìwálé tó bá bá parí ọlọ́ àbí àyè àti àwọn ọkọ̀ tó bá wà lọ sọ́mọ lọ́wọ́ alẹ́ lẹ́bí ilẹ̀ mọ̀sálẹ́dẹ́ wà á lẹ́ àmì wà á lẹ́ wà sẹ́lẹ̀ سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته